welcome back to our channel good morning good afternoon good evening your time thank you guys for your continued support please subscribe to our channel if you haven't turn on the bell for more video welcome our new members to the old ones god bless if you're passing by please join us as you're supporting us may the lord support you in everything you lay your hands amen to the news and details guys please before we allow us into this video kindly do us a favor by clicking that red bell that red button that says subscribe and the bell that says all thereby get to know when we upload new video and this news reads one of our main purpose for going to Osho Oshobo festival is to show us how all our culture and traditions look alike and also to to to our traditionalists to pray for Yoruba nation and great Oduduwa descendant, Professor Banji Akintoye Sunday Adeyemo Igbohoshe. and all through sons and daughters of Oduduwa. Guys, I will allow us into the video now. Please do not forget to like, share, and subscribe to our channel. Please watch. ó ó jẹ́ dẹ́ńtì òòṣà kan tó jẹ́ pé gbogbo ayé nífẹ̀ẹ́ sí wọ́n ní èṣù ló lówó ọ̀ṣun ló ń pin so àǹfààní àti pàtàkì ọ̀ṣun ó pọ̀ púpọ̀ jù kì í ṣe fún mùsùlùmí nìkan kì í ṣe fún kírísítẹ́nì nìkan kì í ṣe fún àwọn oníṣẹ̀ṣe nìkan fún gbogbo ẹni tó bá ti jẹ́ ẹ̀dá èèyàn torí pé kò sẹ́ni tó ń bomi ṣọ̀tá tó bá wá sí di ọ̀ṣun náà tó bù ú tó fi rẹ̀ bẹ́ẹ̀ wọ́tá ẹ bá pé gba gbogbo wọn máa padà yẹ̀yẹ́ ni pàtàkì ọ̀ṣun nìyẹn. bàbá wa kí ẹni tó bá lò dá yín mọ̀ nílẹ̀ Yorùbá yìí á jẹ́ pé bóyá wọ́n ẹ̀ṣẹ̀ bí i ẹ jọ ẹ a máa ń rí àwòrán yín lórí picture káàkiri lórí fídíò káàkiri tó ń pariwo Yorùbá nation Yorùbá nation ipò wo lẹ́yìn dì mú àní kí ni ẹni sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. ẹ ṣeun ṣe rí ní àsìkò yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation gbogbo ayé ló mọ̀ mí lóòótọ́ àmọ́ fún ìdí kan tàbí ìkejì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi á mọ níwọ̀nba fún ìdí kan tàbí ìkejì ṣùgbọ́n lóòótọ́ ta bá wò ó ọmọ Yorùbá nation ni mí nítorí pé wọ́n bí mi nílẹ̀ Yorùbá ilé Olúawo ni wọ́n ti bí mi ní Ràpá Ọjà nígbà tí mo wá jẹ́ ọmọ Olúawo báwo ni mo ṣe máa sọ pé mi kì í ṣọmọ Yorùbá ọmọ Yorùbá ni mí tábàdé ń béèrè fún nǹkan kan tá ń béèrè fún tí ò ní wá lára ni kò sẹ́ni tára máa ní tó máa sọ pé tára ní òun lé lórí yẹn lòun fẹ́ tẹ̀síwájú lòun fẹ́ máa ṣe nítorí ìdí èyí ọmọ yorùbá ni wá ilẹ̀ yorùbá bá yorùbá ló bí mi yorùbá ni ìyá mi yorùbá ni bàbá mi ṣé màá wá ní yíbò ni mi yorùbá ni mí dọ̀la kò ṣe jẹ́ yìí. àmọ̀ràn wo ní fún gbogbo ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òní àtàwọn tó àwọn ìjọba lókèṣọ́ fún wa ni. ṣe rí ìtorí ẹ̀ ó pẹ̀lú ń fi wá sọ̀sùn òṣogbo lẹ́nu nígbà tá a bá bẹ̀rẹ̀ ètùtù ẹ̀ tún rí àwọn nǹkan tá a wá ṣe fún gbogbo àwọn tó wà láhàámọ́ Elédùmarè ò ní fi wá sáhàámọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ ga láyé ó gbọ́dọ̀ wà láhàámọ́ ni àwọn bàbá wa Ọbásanjọ́ inú ẹ̀wọ̀n lọ́gbà di pẹ́sidẹ́ǹtì àtàwọn èèyàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kò sí béèyàn ṣe fẹ́ ṣe láyé tó ò ní lọ́ta kan tó o bá ń wọ èkísà àwọn kan tún máa bínú kò ń wọṣọ tó o bá rí bàtà wọ àwọn kan ní kílẹ̀ tiẹ̀ ń ṣe àwọ̀ ẹ̀ ṣe ń dán báyìí ò ní lọ́ta yẹn ire ni ṣùgbọ́n mo gbàládùra gbogbo àwọn tó wà nínú àhámọ́ àtàwọn mẹ́tàlá àkọ́kọ́ àti bàbá wa olóyè Sunday Igboho ni àwọn tó láyé máa tú wọn lẹ̀ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ó máa tú wọn lẹ̀ gbogbo àdúrà yẹn náà la máa ṣe ń bí lẹ́nì wọ́n dẹ̀ máa bọ́ torí pé òdodo ni wọ́n ní òtítọ́ ló bá mọlẹ̀ tó fẹ́ téèyàn bá ń ṣòdodo tó ń ṣòtítọ́ ó lè jìyà o ṣùgbọ́n ìyà tó jẹ yẹn máa padà dọ̀rọ̀ ìyẹn ní ọkùnrin àrò awo kan ṣe sọ fún wa pé ẹ jẹ́ ká ṣòtítọ́ ẹ jẹ́ ká ṣòdodo ẹni bá ṣòtítọ́ òun ni mọ̀lẹ́ gbé ìmọ̀lẹ́ máa gbé wá ara mọ̀lẹ́ kan ni. àmì àṣẹ. ìmọ̀lẹ́ máa gbé wá ara mọ̀lẹ́ kan ni lọ́ọ̀ṣún ìmọ̀lẹ́ ni dáná máa kí lójúmọ́ tó máa lọ́hùn òní dami sára ó wá ń bu omi sára yẹn ó wá ń ṣèbàjẹ́ èèyàn ó ń parọ́ mọ́ èèyàn wọ́n ń tìyàn mọ́lé ó wá lóò ní ríyà àbí tó bá wẹ̀ mọ́ ó dolóòórùn nìyẹn tó bá wẹ̀ tó bá ti ń wẹ̀ gbogbo àbòsí tó ṣe fún àwọn tí wọ́n wà láhàámọ́ yìí ìyà máa jẹ wọ́n bíbélì kan ti sọ fún wa pé a ó bẹ̀rẹ̀ ṣe bàbá wò lára ọmọ láti ìran kìíní dẹ̀ràn keje ìran ìran ìran ìran ìran wọn máa jìyà lọ ni bó ṣe jẹ́ nìyẹn bó dẹ̀ ṣe máa rí ìyẹn lágbàáyé lójú màá. bàbá bá ṣe wọ́n fẹ́ ọgbọ́ ọ̀ṣun fún ṣe sọ àwọn nǹkan wo ni èèlò ìpèsè tó wà ńlẹ̀. ohun tá a lè fi bọ ọ̀ṣun pọ̀ kò sí báyé fẹ́ bọ ọ̀ṣun tá à ní ní ẹ̀fún kò sí báyé fẹ́ bọ ọ̀ṣun tá à ní ní oṣù tó bá fẹ́ bọ ọ̀ṣun dáadáa gbìyànjú kó ní ẹyẹ ilé ó máa ní ọtí obì orógbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ láti ní àmọ́ nígbà tí àwa ń ṣe ìjàngbara tá a wà níbi tá a wà ní mọ́kà tá lọ wọ́n tún sọ fún àwa pé a gbọ́dọ̀ wá a lè ṣe fún àjẹsàdéhùn fọ́ṣù pé ọ̀ṣun o tá a bá fi kúrò nínú ìṣòro yìí a ní ìgbàgbọ́ kó dúró tì wá ní ó dẹ̀ rí bẹ́ẹ̀ àdẹ̀kù mẹ́ẹ̀ la ṣe wá mú àdéhùn wa ṣe pé aa G49 volunteers agbọ́dọ̀ wá síbí la ṣe wá ṣe gbé wa dé Ọ̀ṣun yìí bó tẹ̀ lè jẹ́ pé gbogbo àwọn mọ́tò nǹkan nǹkan tí wọ́n gbà wọ́n dá padà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àti dé ibi àdẹ̀mọ̀pá máa gbà á nítorí pé tiwa ni a máa gba mọ́tò wa ti wà ní ẹ ṣe mo dúpẹ́ ẹ bẹ̀rẹ̀ bíbọ Ọ̀ṣun náà gbogbo àwọn ọmọ G49 lásìkò yìí ẹ̀yin ọmọ G49 ó yá ẹ ká múra kí a bọ Ọ̀ṣun o. portraits. ok bàbá wọ́n ní pé àwọn fẹ́ yá ìyẹn portraits. gẹ́gẹ́ bí ẹ ti rí i ní kò pẹ́ kò pẹ́ èyí tí a bá ti ṣe ìrúbọ tí a fẹ́ ṣe tán a máa fún yín ní ìtumọ̀ pàápàá jùlọ ohun tó gbé bíríìjì yìí tí ẹ̀ ń wò ohun tó gbé dúró. I can see ẹ orí bíríìjì ni Ọ̀ṣun ti gbé léyìí tí ẹ̀ ń wò yìí. kò lè jábọ̀ kò lè jábọ̀ kò lè jábọ̀. Ọ̀ṣun ló gbé bí ẹ ṣe ń wò yìí ẹ àṣà wa ní ìṣe wa ní bí a ti ṣe nílẹ̀ Yorùbá bí a ti ṣe máa ṣe nílẹ̀ Yorùbá nation òun náà ni ẹ̀ ń wò yìí. gẹ́gẹ́ bí ẹ ti rí i pé púpọ̀ nínú tí a wá ṣe ń bìbà lónìí ó dá lórí àṣà àti ìṣe pàápàá jùlọ ẹ nítorí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá nation náà ni a tún ṣe wá sí ibi báyìí no going back àwa ṣàdúrà ni no backing down kò sí tó lè dá dúró no going back no going back o. no going back. bẹ́ẹ̀ ni ká bọ́ ká má bẹ̀rù ká má ṣojo ikú ò pa wá ìsàn ògbéwàdé orí wa ò sọnù lójú bẹ́ẹ̀ ni kò jẹ́ kórí o torí bẹ́ẹ̀ ni wúlẹ́ ké káàbọ̀ ọkọ̀ fẹ́ yẹ́ léṣe olóyè yóò olóyè yóò ọ̀ṣun ó yá ẹ máa mọ́bìnrin wa o ẹ bàbá lè obì tí yín rè bá bàbí fóòṣà kí lorúkọ. Adédayọ̀ ẹlẹ́dàá ò ní gbàbọ̀dì gbogbo ayé ò ní payẹ́ àìsàn ò ní gbìyànjú gbogbo ayé ò ní lù fún un gbogbo ayé òfin dábàá wọn ní bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí ẹyẹ ló ti lẹ́nu wọn náà ẹlẹ́kì tó nílé jọ gbogbo níbi èmi kó lọ́jọ́ gbogbo yẹ yí gbogbo ayé ò ní payẹ́ àìsàn ò ní gbìyànjú gbogbo ayé ò ní lù fún ẹ̀ tó gbogbo ayé òfin dábàá wọn ní bèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ báyìí àyíkodé wọn ní kì í kodó àyíkọlọ wọn ní kì í kọlọ báyìí kò ní fi wájú bọ́ta ayé kò ní fẹ̀yìn bọ́ta ayé ọ̀tọ̀ tó ọ̀tọ̀ sílẹ̀ ilé fi kórè wọlé ẹsẹ̀ méjèèjì wàá fi nìdébi orí ẹ wàá fi nìdébi dùnú

Quick Media bringing the world closer to your doorstep àṣà wa ni ìṣe wa ni bá ti ń ṣe nílẹ̀ wa bá ti ń ṣe nílẹ̀ Yorùbá bá ti máa máa ṣe nílẹ̀ Yorùbá nation tí a ti gbà ẹ̀hún náà ni ìwé. bẹ́ẹ̀ lọ́tún ló sì bá ìwọ ló máa borí wọn ìwọ ló máa borí wọn ṣé àtúntò tó ṣẹ̀ṣẹ̀ ra ẹ̀ báyìí tó ti wá jókòó lé lórí táyé rò pé òní jókòó lé lórí báyìí tó bá padà tó tọrọ àwọn tó rò pé lọ tó rò pé òní bọ̀ ojú ti wá ti ọ̀tá ẹ̀ ojú máa ti gbogbo wọn lọ́jọ́ ẹsẹ̀ òní fi ìrẹ́bí tó ti máa pẹ́ o ti máa róore ti máa ráyọ̀ ṣ ṣàdúrà sí bàbá wa ìsìn ẹjú bàbá lè sìn ẹjú túbọ̀. bàbá lè sìn yẹ jẹ sùkú ẹ tó ṣe pẹ̀lú. bàbá náà yìí bàbá bá mi fọ́ọ̀ṣà ẹ a máa tọ́ ọ̀bọ̀ lójú àtọ́jú náà ti ti ta kọ́ máa ráyè kọ́ máa fọ́ kẹ́lẹ́ bẹ́ẹ̀ má gbàgbọ́ ni. ó ṣàdúrà sí ó jẹ ẹlẹ́ tiẹ̀ náà sómi àdúrà ẹ̀ ti gbà ètùtù ẹ̀ ti gbà gbogbo ìta ti ṣe látànà ẹ nílùú Ọ̀ṣun tó fi mọ́ èyí náà bẹ́ẹ̀ ni o ọwọ́ kan ló mú wa kọ́rọ̀ yòyé o. olóbì ní bí ọ̀rọ̀ gbòòlì wá gbọ́ wà tọ́ báyìí ẹnu kó lọ rógbó gbé tọmọ alálẹ fi lànà fún wọn lànà ti ẹ pẹ wọn ní apá orógbó ó ní kò lójú awẹ àìrójú àìrójú àbọ̀bọ̀ àti orí ogbó yìí orí ogbó ẹ̀rẹ́ o ọwọ́ kan àárín ogbó ẹ̀rẹ́ òdi aláàrẹ sà ọmọ bá dúró ní kò tàkà. fi gbogbo àwa tó kù rèé látòrí màṣá túndé pẹ̀sì agbára máa ilé gbọ́dọ̀ ẹ̀dá yóò ní gbàgbọ́dé orí yóò ní gbàgbọ́dé ẹlẹ́dà yóò ní gbàgbọ́dé kòròkòdà yóò nílù fún igbó tó máa láìpẹ́ lábẹ́ àwọn oníbèrè ẹ̀ lọ́wọ́ yìí báyìí. alíbà ṣe bẹ́ẹ̀ àdúrà wọn ti bà gbogbo àwọn tí fọtún náà tí wọn ti ráyè débí àti Abubakar wèrè tó wà nù wa ta yọjú sí lánàá ta ṣe fídíò ẹ̀ Olódùmarè abájọ àbẹ̀rẹ̀sà odò yèrè o balùwẹ̀ sàn jẹ́ kálàfíà dé bá ẹ àjọ wà níbi tá a wà ní tóun náà dúró sí wa jẹ́ kí àlàáfíà dé omi ẹ̀ bàbá ti fún un báyìí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ó ní tó nílò àkáyè ó jẹ́ kórí o ikú ọ̀pá wa mú àìsàn wa dé àwọn aláborí ẹjọ́ yìí bẹ́ẹ̀ ni o ẹ̀ta ìwà ogun tó kò omi nìrọ́jú òbí omi la fi sí ẹ̀yìn ikú ọ̀pá o ẹ̀wá di méjì adò tọ́ ó ní wọ́n máa máa ṣẹ̀rù báyìí o ó ní ká mọ́ bẹ̀rù ó ní ká dúró gidi gbà ó ní ká mọ́ bẹ̀rù ó ní ta bẹ́ẹ̀ ní ẹbí orúkọ wa ó ní tá à ń ṣe yìí ó ní ká máa ṣe lọ ó lẹ́lẹ́dàá wa ò ní gbàbọ̀dé ó ní tó máa ń gbẹ̀yìn ewúro ó ní adùn ni bẹ́ẹ̀ ló ti rí ilé ti dé fún wa ayọ̀ ti dé fún wa o bẹ́ẹ̀ ni o bọ̀tún àtòsí ó ń ṣe onídàá ṣọ̀gbó a mọ́ bẹ̀rù adúpẹ́ ó ní kí ẹ ṣàdúrà pé wọn ká ṣàdúrà o ẹ ṣàdúrà ṣe tú ẹ abájọ lè àti òlélẹ ẹsùn. ẹyọ kan ẹyẹ tó kù yìí a fi ṣètùtù fún olóyè Sunday Igboho àti gbogbo àwọn tó wà láhàámọ́ pátápátá lágbára Elédùmarè afẹ́fẹ́ kan kì í sun ẹ̀wọ̀n wọn ò ní sun ẹ̀wọ̀n wọn ò ní sun ẹ̀wọ̀n wọn ò ní dẹlẹ́wọ̀n gbogbo àwọn tó dún nídìí pé wọn ò ní jáde ìfọ̀kọ́ láì lọ́wọ́ wọn yọ sọ̀rọ̀ wọn máa yọ sọ̀rọ̀. bàbá wa ti Sunday Igboho ni fi eléyìí ṣe àdúrà fún. olóyè Sunday Igboho ọkọ̀ tó wà láàánú ó ní jáde ó ní ṣe wúre báwa gbé wọn lọ. àṣẹ. àìrójú àìráyè ni kì í jẹ́ kára kẹ́ni ó fárí fún ẹ̀ má jẹ́ rojú láti èmi. àṣẹ wa nígbà tó fi máa dá wọn lẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wọn máa rojú. gbogbo ẹni tínú ẹ̀ bá ti wá dùn lórí pé olóyè Sunday Igboho àtàwọn yòókù ìfẹ́ jáde má jẹ́ táwọn náà. àṣẹ ọwọ́ kan ló mú wá o ọdún pa ò káfọ́ kan balẹ̀ wọ́n bá wa ń lé láìpẹ́ káfọkànbalẹ̀ wọ́n ti dé tó bá báyìí báyìí báyìí báyìí kátó níjọ́ mẹ́ta ìjọ́ mẹ́rin ènìyàn eré ti dé ayò ti dé ee ìtàlápá ti dé ṣà obìnrin ìrọ́jú òbí káfọkànbalẹ̀ eré dé bẹ́ẹ̀ ni adúgbẹ́ a máa bẹ̀rù gbogbo wọn òkú sọ̀hún wọn ṣàárẹ̀ burúkú àárẹ̀ burúkú ògbé wọn dé o bẹ́ẹ̀ ni ọkùnrin kíkọ́ tiẹ̀ ló mọ̀ṣẹ́ ó ní ká fọkàn balẹ̀ ó ní wọ́n máa jáde ní ìṣẹ́jọ́ márùn-ún ló fún wa ká fọkàn balẹ̀ eré ti dé ayò ti dé ọ̀kọ̀rọ̀ ó ní ká fọkàn balẹ̀ ó di méjì aago òótọ́ gbogbo ní ta bá ṣe báyìí ìrìn náà bá ṣe báwọn náà bá jáde tó báyìí ẹ oore Yorùbá nation yìí kó má ta àwọn yọ kó pẹ̀lú wa ní kájọ ṣe ni bẹ́ẹ̀ ni olóyè yé o olóyè yé ọ̀ṣun ẹ ó yá óbi ti gbòó ni àti gbogbo àwọn tó wà lákàtà a fún ẹ báyìí tó wà lákàtà ẹ sọ mọ́tò wọn ẹ ẹyọkan tó kù